àdúrà tí ó yẹ kí agbóhùnsáfẹ́fẹ́ tó yẹ kí a mú ní pàtàkì tó yẹ ká mú lọ́kùnkúndùn òun ni wípé kọ́bẹ̀ Èdùmàrè kọ́ má jẹ́ ká sì ṣe kọ́bẹ̀ Èdùmàrè kọ́ má jẹ́ ká sì sọ kọ́bẹ̀ Èdùmàrè kọ́ má jẹ́ kí ayé sì wá gbọ́ kọ́ má jẹ́ kí ayé mú wa lóhùn ìfọ̀rọ̀wérọ̀ tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tí wọ́n ṣe fún ọkùnrin yìí ọkùnrin tí ó lóun ti pa ènìyàn méjìdínlọ́gọ́rin seventy eight <laughs> ó ní àwọn èèyàn ti ń gbàgbé nígbàgbọ́ tí pàápàá jùlọ àwọn oníṣẹ̀ṣe kí ló dé tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n rí ìfọ̀rọ̀wérọ̀ yẹn ètò yẹn tí wọ́n rí gẹ́gẹ́ bí aburú gẹ́gẹ́ bí ohun tí kò dáa gẹ́gẹ́ bí ìtàbùkù ìṣẹ̀ṣe òun nìkan tí a fẹ́ ṣàlàyé lé àti èrò ìwòye àwọn ènìyàn lọ́kan òjọ̀kan ẹ gbà pé pé mo máa ń sọ fún yín lórí ìkànnì yìí pé èrò ọ̀pápọ̀ a kì í sì wo ọ̀rọ̀ bákan náà oníkálukú ló sì ní ẹ̀tọ́ sí èrò ọkàn rẹ̀ láti gbé èrò ọkàn rẹ̀ jáde a mọ ohun táwọn èèyàn ń sọ ohun táwọn èèyàn ń wí lórí ètò tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tí wọ́n ṣe yẹ a mú wá fún yín a sì mú ohun tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tí wọ́n padà sọ. So, lórí ètò màmá yínká tí àǹtí a mú wá fún yín lẹ́yìn tí dr yínká ṣe prógráàmù yẹn ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ó ti sọ̀sẹ̀ méjì gan lọ ó ti ń lọ bí mẹ́ta sí mẹ́rin tí dr yínká tí wọ́n ti ṣe prógráàmù yẹn tèmítọ́pẹ́ tí wọ́n máa ṣe ní alẹ́ sunday sunday lórí rédíò fresh fm nílẹ̀ ìbàdàn lẹ́yìn tí programu yẹn go viral ó ní àwọn oníṣẹ̀ṣe ó ní wọ́n rí ètò yẹn gẹ́gẹ́ bí ohun tó tàbùkù ohun táwọn gbé dání tí í ṣe ìṣẹ̀ṣe wọ́n ń gbìyànjú láti jẹ́ kí inú ìwádìí àti eléyìí táwa kó jọ ìwòye àwọn èèyàn òun lèmi fi ń sọ̀rọ̀ o tí màá sì padà mú wá fún yín àwọn oníṣẹ̀ṣe wọ́n rí program tí Yínká tí Dr. Yínká Ayéfẹ́lẹ́ ṣe yẹn wọ́n rí gẹ́gẹ́ bí ohun tó tàbùkù ìṣẹ̀ṣe tí àwọn nígbàgbọ́ nínú rẹ̀ táwọn gbé dání pẹ̀lú bí ọkùnrin tí Dr. Yínká Ayéfẹ́lẹ́ ń interview yẹn bó ṣe ń sọ wípé òrìṣà kan wà tí òun máa ń pààyàn fún tóun fi máa ń ṣe ètùtù nǹkan tí àjẹsára tó ń jẹ àpájí àbí àpá àpáyè kí ni Dr. Yinka Ayéfẹ́lẹ́ pé pé ó láwọn òrìṣà kan tóun mọ́ ta ẹ̀jẹ̀ èèyàn fún tó mọ́ fún lẹ́jẹ̀ èèyàn gẹ́gẹ́ bí ohun tí òrìṣà yẹn máa ń gbà lórí nǹkan tí ó ń ṣe fóun àpájí àbí kí ni wọ́n kàn tiẹ̀ pé ọ̀rọ̀ yẹn ni àwọn oníṣẹ̀ṣe wa ń gbìyànjú láti sọ pé à nílẹ̀ Yorùbá o kò sí òrìṣà kankan tó ń gba ẹ̀jẹ̀ ènìyàn kò sí òrìṣà kankan tá a pa ènìyàn fún kò sí òrìṣà kankan tí máa ń jẹ ẹran ara ènìyàn nílẹ̀ Yorùbá pé ohun tí ẹni ń sọ o pọ́tàkù po ìṣẹ̀ṣe. ohun tí àwọn èèyàn wá ń tẹnu mọ́ yẹn ló wá mo kí màmá Yínká tí à ń tì kí wọ́n pè kí wọ́n láǹfààní láti bá Dr. Yínká Ayéfẹ́lẹ́ sọ̀rọ̀ lórí ètò wọn kí wàá ní Dr. Yínká Ayéfẹ́lẹ́ bá àǹtí Yínká tí à sọ ẹ jẹ́ kí n mú wá fún yín mo fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin tẹ́ bá gbọ́ tán kò tán síbẹ̀ o màá tún á mú ètò tí àwọn oníṣẹ̀ṣe kan náà ṣe lórí TikTok lórí ohun tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ padà sọ lórí prógrámù yẹn tó sọ fún àǹtí Yinka tí àǹtí méjèèjì òun mo fẹ́ mú wá fún yín tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ méjèèjì dáadáa láti bẹ̀rẹ̀ dópin. ẹni tí mo gbé wá sí orí rédíò yìí ọdún kẹrin tó ti wà ní sẹmínárì nìyí tó ń kẹ́kọ̀ọ́ nípa iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ mo dẹ̀ béèrè lọ́wọ́ ẹni bá wo fídíò yẹn dáadáa á yé e wípé kì í ṣe pé kì í ṣe oníṣẹ̀ṣe ní bọ́ọ̀ yìí kì í dẹ̀ ṣe eh, ọlọ́sàn yàgò lórí ìṣàbí oníkìníkà higher assassin ni iṣẹ́ tó lóun ń ṣe lẹ́yìn nǹkan tó ní òun ṣe àwọn ibi tó ti lọ ṣoògùn ló sọ ó lóun ṣe òògùn ní eh, tápà òun ṣe òògùn ní ṣákí òun ṣe òògùn ní kinní kan èyí tó lóun ń lo eléyìí tó sọ yìí fún ni àbáyọ ó ní ibi tán bá eh, mẹ́ta ló ti kú rí tó jẹ́ pé tó bá ti kú wá padà jí olóhùn wá padà jí mo dẹ̀ béèrè gẹ́gẹ́ bí òfin iṣẹ́ yìí ṣé àwọn pé kò sí Facebook nígbà tá ó dẹ̀ wà ní NBC code àwọn tó ń control wa ó ní ó ní àwọn nǹkan téèyàn wọ́n ń pè nǹkan kan ní NTBB not to be broadcast hmm. àwọn nǹkan kan wà téèyàn ò lè sọ lórí rédíò jẹ́ pé ẹni tí ò bá mú òfin yẹn wọ́n máa ń fàìn ẹni ìgbà tí facebook dẹ̀dẹ̀ tó ti di pé kò sí nǹkan téèyàn lè fi hàn lórí facebook ẹni bá mọ̀ mí dáadáa tó bá ń wo ọpẹ́ yẹmí màá kọ́kọ́ béèrè lọ́wọ́ àlejò tí màá gbéra pé ǹjẹ́ ẹ fẹ́ ká fojú yín hàn ẹni bá lóun fẹ́ àá fojú ẹ hàn ẹni tẹ́ bá dẹ̀ lọ gbọ́ fídíò yìí mo ní ǹjẹ́ ẹ fẹ́ kí n fojú yín hàn ó ní tó bá tó àsìkò lóun fúnra wọn á jáde ó ní ọ̀pọ̀lọpọ̀ lòun fẹ́ kó mọ òun ó nítorí òun fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ wípé wọ́n lọ gbọ́ fídíò yẹn níparí ẹ̀ mo ní kí làmọ̀ràn ẹ̀ fún àwọn èèyàn ó ní ó bẹ́tà kéèyàn má dáwọ́lé ju kéèyàn dáwọ́lé nítorí gbogbo nǹkan tó ń kó jọ àtìgbà tó ń ṣe ayé assassin àtìgbà tó ń ṣe kinní kan nǹkan tó ń kó jọ ó ní kò sí nǹkan kan tó ń ní mọ́ ó ní ilé mẹ́ta ló ń kọ́ ó lóun ti ta àwọn ilé yẹn láti kókó fún àwọn ọmọ aláìníyà so kì í ṣe pé ọlọ́sàn yìí ni kì í ṣe olórìṣà ni kì í ṣe eh, eh, oníṣẹ̀ṣe rárá kì í ṣe not kì í ṣe oníṣẹ̀ṣe rárá rárá so òun kàn rí páàsì pé òrìṣà tí wọ́n ṣe nǹkan tán ṣe fún òun fún àpáyọ eh, ètùtù ẹ̀ tóun máa ń ṣe tí òun máa ń ṣe kò mí pé olórìṣà àwọn olórìṣà àwọn olórìṣà kọ́ ló sọ pé wọ́n ń ṣe é àwọn oníṣẹ̀ṣe kọ́ ló sọ pé wọ́n ń ṣe é ó ní nǹkan tí òun máa ń ṣe láti fi tu òrìṣà yẹn lójú torí oṣooṣù ló ń gbọ́dọ̀ ṣe tóun bá ṣe òun á kú òun àní. wọ́n ní ìyá mi tí màmá ó lóun wà láwọn tó rọ̀bù ní express ní eh, express ọ̀nà èkó ọ̀nà òṣogbo tó o fúnra ẹ̀ ló sọ ẹ lọ wo fídíò yẹn tẹ́ bá wo fídíò yẹn tá a yí ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe pé bóyá oníṣẹ̀ṣe ni bọ́ọ̀ yẹn kì í ṣe oníṣẹ̀ṣe tẹ́ bá dẹ̀ ní pé dandandan ẹ rí kò ti lọ lórí àwọn yìí náà ni so ọjọ́ ìmú sọ fún pé táwọn ọlọ́pàá bá dé tán náà fẹ́ mú ọ̀nkó lóun rẹ́dì náà nígbà tí òun ṣe pé òun ṣẹ̀ṣẹ̀ commit mo ní self náà ní tí òun ṣe pé bóyá ọmọ ó ní náà gbogbo nǹkan tóun àwọn tó ti assassinate ó sọ sọ gbogbo ẹ̀ náà ẹ lọ wo fídíò yẹn then ẹ understand better so àwọn èèyàn tó kàn mú lórí owó ẹ o ayéfẹ́lẹ́ gan mi ti sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá rárá mi ti sọ̀rọ̀ débi oníṣẹ̀ṣe àyàtọ̀ fún tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tí mo fi train tí wọ́n fi kọ́ mi ìyẹn àkọ́kọ́ kò sí bó ṣe ló jẹ́ onígbàgbọ́ tó o kò sí bó ṣe ló jẹ́ mùsùlùmí tó àbí kìrìsìtẹ́nì tó hmm. bíbélì nìkan sọ pé wàá fi ti késàrì fún késàrì tí má fẹ́ bẹ̀rẹ̀ ètò mi màá ní onílé ẹkú ilé ìrọ̀lẹ́ lẹ́mu bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀. akẹ́ òṣùpá ni mí tí mò ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn ìgbà ọ̀sẹ́ rẹ̀ méjìdógún tá a fi dálẹ̀ odò àìbí omi ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ panátẹ́ni ni omi ti ń jó mọ́ lọ́wọ́ jẹjẹrẹjẹn pẹ́ẹ́tẹ́ hmm. ọwọ́ ìbà tẹ́ ẹ dé àtẹlẹdẹ́sẹ̀ ìbà ire òní kójọ mọ́ wọ̀ wá lẹ́wọ́ àtàtà mo mọ nǹkan tí mò ń sọ ìyẹn omi ìgbẹ́ bóyá mi ò gba Jésù mi mi ò gba mi ò ń ṣe Christian mọ́ so tán fẹ́ rí bọ́ọ̀ yẹn bọ́ọ̀ yẹn júwe ara ẹ̀ ó júwe ara ẹ̀ ó ní ọmọ kọ̀kọ̀ lòun ẹnìkan pè níparí program yẹn sàmà ó ní àlejò ńlá lẹ gbà lálẹ́ yìí ó ní mìtínà ọ̀rọ̀ bọ̀ ó ní àlejò ńlá lè gba ó ní òun lójókòó níwájú yín yẹn oníṣẹ́ ẹ̀mẹ́ni tó ń sọ̀rọ̀ ó ní òun mọ̀ ẹni yẹn ni ó ti fojú wọn rí ní fọ̀kọ̀ ó sọ̀rọ̀ débi kan tó ní àkòsọ́mọrin tó ń jáde ní fọ̀kọ̀ mo ní kó má sọ bẹ́ẹ̀ mọ́ ó sọ̀rọ̀ débi kan tó ní òun máa ń bá òun ti ṣiṣẹ́ pẹ̀lú àwọn bàbá Adédìbú mo ní kó má kókó mẹ́nu kúrò ń bẹ̀ torí mi ìfẹ́ kó dárúkọ àwọn tó ń dárúkọ ó ní ká bá sọ pé wàhálà ṣẹlẹ̀ ní ọ̀nà ẹ lọ wo fídíò yẹn dẹ́ ẹ understand ẹ bẹ́ẹ̀ ẹ má kàn mú lórí káwọn oníṣẹ̀ṣe má bínú tí hmm. ó bá jẹ́ pé ó sọ̀rọ̀ lọ sọ́dọ̀ wọn kò dẹ́ bọ́ọ̀yẹ̀ òun ṣe oníṣẹ̀ṣe òun ṣe babaláwo òun ṣe ayas assassin ni nǹkan tóun lọ ṣe oògùn tóun lọ ṣe láti jẹ́ àpáyọ ẹ̀mẹ́ta ló ti kú wọ́n ti pani express rí wọ́n ó ti kú rí ní ọ̀nà àrà bí nǹkan dẹ̀hún ó tún ti kú níbì kan rí ẹ̀mẹ́ta ló ti kú rí tó dẹ̀ jẹ́ àpáyọ nǹkan tó ń ṣe kú yẹn òrìṣà tó ìbáwọ̀ tó lóun fẹ́ fi hàn mí lórí ó lóun fẹ́ kó òrìṣà yẹn hàn mí lórí bí lórí fóònù òun ní mi ò wò mo ní kó má fi hàn mí so wọn bá fẹ́ rí ìdúnàkẹ́ kò ń ṣe ẹni tó wà hidden ní tó ti ṣe sẹ́yìn ní ọdún kẹrin rèé tó ti fi ilẹ̀ tó lòun ò ṣe mọ́ ó sọ púpọ̀ yẹn mo ní ṣé ó fẹ́ kí n gbójú un tó bá sọ pé ó ní tó bá sásìkò lòun fúnra wọn á gbójú un síta ó dẹ̀ kì míì ni ẹ̀ ó ní nǹkan tóun ti ṣe sẹ́yìn ló lóun torí pé òun fẹ́ kí àwọn èèyàn má ṣe é pé tó gbọ́tọ̀ ẹ̀ pé ìgbẹ̀yìn ẹ̀ ò dáa nǹkan tó sọ nìyẹn is very simple so èmi eh, ò bú oníṣẹ̀ṣe èmi eh, ò tiẹ̀ sọ̀rọ̀ oníṣẹ̀ṣe rárá rárá rárá rárá mi tẹ̀ mi ò bú oníṣẹ̀ṣe mi tẹ̀ sọ̀rọ̀ babaláwo mi ò sọ̀rọ̀ oníṣègùn mi ò sọ̀rọ̀ oníṣẹ̀ṣe mi òun ló sọ wípé àwọn nǹkan tóun ti ṣe sẹ́yìn especially torí àpáyọ àpáyọ ẹni bá kú kó tún padà jí àwọn náà àwọn àgbà àwọn àgbààgbà mọ nǹkan tí mò ń sọ yẹn àwọn tẹ́lẹ̀ àwọn bá dẹ̀ mọ pé eh, bọ́n ṣe ń ṣe àpáyọ àmọ́ bọ́n ṣe ń tù ú èmi òun mi ò ṣàpáyọ rí mi ò bọ́n ṣe ń tù ú òun ló sọ nǹkan tóun sọ ni èmi kọ́ ni mo sọ ó ní wọ́n ṣe fún òun nílẹ̀ tápàná ti ṣe fún òun tí àmì ẹ ó lè gbóríṣà wá ti bẹ́ẹ̀ ní wúrà náà kó sọ pé ibẹ̀ náà ti ń gbà tó ṣe fún òun tán lòun bẹ̀rẹ̀ sí ní tù àṣà ní nǹkan tó fi ń tù àìmọye àwọn tó ní oríṣiríṣi sínú ilé tó fi ń tù tó fi ń tù tó fi ń tù so nǹkan tí kálukú bá bá jẹ ló máa yó èmi o èmi ò ń ṣe ẹni tó máa tàbùkù ìṣẹ̀dálẹ̀ ìṣẹ̀dálẹ̀ mi ò lè mi ò lè mi ò lè tàṣẹ̀dá mi ò mi ò lè mi ò lè tàbùkù ìṣẹ̀dálẹ̀ mi àbí kí n sọ̀rọ̀ eh, sọ̀rọ̀ sí ìṣẹ̀dálẹ̀ ìṣẹ̀ṣe láéláé ò pọ́sibù mi ì lè ṣe. ohun tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tí wọ́n ṣàlàyé gẹ́gẹ́ bí àwíjàre lórí ètò tí wọ́n ṣe yẹn òun láti mú wá fún yín tẹ̀ ẹ́ ti gbọ́ yẹn ṣùgbọ́n pẹ̀lú àwíjàre Dr. Yinka Ayéfẹ́lẹ́ tí wọ́n ṣe yìí tí gbogbo wa jọ gbọ́ yẹn àwọn oníṣẹ̀ṣe kan ọ̀mọ̀ tún gbàgbọ́ àwọn oníṣẹ̀ṣe kan ò tún gbà wípé ètò òní Dr. Yinka Ayéfẹ́lẹ́ ṣe àwọn oníṣẹ̀ṣe tí màá padà mú wá fún yín ohun tí èrò wọn àti ìwòye àwọn kan tí màá tún padà mú wá fún yín lórí program náà ni tí mo sì fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ èrò wọn tún ni wípé pẹ̀lú tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tún sọ yìí pẹ̀lú àwíjàre wọn lórí program yẹn àwọn kan ò tún gbà wípé Dr. Yinka Ayéfẹ́lẹ́ kàn ṣe ètò tiwọn ní neutral hand ni èrò àwọn èèyàn ni wípé Dr. Yinka Ayéfẹ́lẹ́ mọ̀ọ́mọ̀ ṣe arúmọjẹ yẹn ni èrò àwọn kan ni wípé ìmọ̀ sí Dr. Yinka Ayéfẹ́lẹ́ àti ẹni tó wá sórí program yẹn láti wá máa sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé kígbà pé èèyàn mọ̀ọ́mọ̀ ṣe àgbékalẹ̀ nǹkan yẹn ni láti fi tàbùkù ìṣẹ̀ṣe èrò àwọn kan sì nìyẹn pẹ̀lú gbogbo àwíjàre tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ sọ tẹ́ ẹ gbọ́ tí mo ń wá fún yín yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín pé oníkálukú ló lẹ́tọ̀ọ́ sí èrò inú rẹ̀ a kì í sì wo ọ̀rọ̀ àìwòye ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ bákan náà ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá a ṣe wọ́n ń wòye ìṣẹ̀lẹ̀ tàbí ọ̀rọ̀ kan tó bá ṣẹlẹ̀ láwùjọ ìdí nìyẹn tí mi ò fi ní sọ púpọ̀ nínú ọ̀rọ̀ yẹn ju wípé oníkálukú ń sọ tiẹ̀ lọ ṣùgbọ́n nínú ìwòye ti tèmi so lórí ọ̀rọ̀ yìí ó ní wípé àkọ́kọ́ Dr. Yinka Ayéfẹ́lẹ́ ọ̀dẹ̀dẹ̀ wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe irú ètò bẹ́ẹ̀ kì í ṣàkọ́kọ́ nìyẹn ètò yẹn ti wà tipẹ́ ó ti lé lọ́dún kò ti lé lọ́dún méjì ó ti lé lọ́dún mẹ́ta ní ètò yẹn wọn ò ṣẹ̀ṣẹ̀ máa gbé àwọn nǹkan tó àwọn kéèṣì eh, àwọn àṣírí tó le bí eléyìí wọn ṣẹ̀ṣẹ̀ máa gbé wá bá wọn àkọ́kọ́ nìyẹn mo fẹ́ ká mọ̀ yẹn ẹ̀ẹ̀kejì ó ní wípé nínú òfin tó gbé ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ ró èèyàn èèyàn lẹ́tọ̀ọ́ láti dáàbò bo ibi tí ọ̀rọ̀ tí èèyàn ti fẹ́ sọ ibi tó ti wá àyàfi tí ẹni yẹn bá sọ wípé òun fẹ́ fojú ara àwọn hàn tàbí òun fẹ́ kí ayé gbọ́ òun ẹ̀ẹ̀kejì nìyẹn ẹ̀ẹ̀kẹta òun ni wípé àwọn kan ń sọ wípé Yínká Ayéfẹ́lẹ́ ló sọ ló sọgbà lọ́sà gbogbo tí ẹ̀ẹ́dẹ́nìyẹn ń sọ àwọn kan ní Yínká Ayéfẹ́lẹ́ ló kọ pé Yínká Ayéfẹ́lẹ́ ni ó ń sọ ọ́ sí lẹ́nu <laughs> kò sí tí ò lè ṣẹlẹ̀ nínú ayé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ ń gbàgbé nínú àwíjàre tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ padà ṣe yẹn wọ́n sọ fún un wípé ẹni yẹn ṣe tán láti fi ara rẹ̀ kalẹ̀ ṣe kí ni ó ṣe tán láti fi ara rẹ̀ kalẹ̀ léyìí tó jẹ́ wípé ẹni tó sọ ó lóun ṣe tán láti fojú ara àwọn hàn tásìkò bá tó kí n má pọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn oníṣẹ̀ṣe kan ẹ jẹ́ kí n mú wá fún yín gẹ́gẹ́ bí ohun tí wọ́n tún ń sọ tí wọ́n tún wò lórí àwíjàre tí Dr. Yínká Ayéfẹ́lẹ́ tó padà sọ fún àǹtí Yínká tí ẹ ti yẹn ẹ jẹ́ mú wá fún yín. o òun dẹ̀ ló ń ti sí máa yẹn dẹnu pé ẹ máa ń pààyàn ẹ fẹ́ kẹ́ ẹ bọ̀ òun gbẹ́lẹ̀ fún Yínká Yínká Arọ́kẹ́sẹ̀ ta ló ń gbẹ́lẹ̀ fún ta ló ń gbẹ́lẹ̀ fún náà. olórí burúkú ni máa yí olórí burúkú ni máa yí sẹ òun náà dẹ̀ ló ń tí ọ̀rọ̀ sí máa yẹn lẹ́nu wípé ẹni ẹ̀ ń pààyàn ẹ ti pààyàn sẹ́fún ti kinní kan ẹ fi ẹ fi ẹ fi ẹ wọ́pọ̀ Ani, kú ètò. a ní wọ́n gbúdọ̀ gbé wọ́n gbúdọ̀ gbé kó provide bọ̀bọ̀ yẹn kó provide ẹ̀ so that tó bá ti provide ẹ̀ ó máa máa ó máa tún interview yẹn ṣe lọ́dọ̀ àwọn ọlọ́pàá. ó kú lẹ́ẹ̀mẹ́ta ó jí lẹ́ẹ̀mẹ́ta Yínká. àkúkú dá wọn lẹ́bi jẹ́ àwọn ọmọ àlọ́ àpamọ̀ tí wèrè ń pa lọ àwọn àwọn ọmọ ẹrú Àjàyí Crowther nínú nǹkan tó ti mọ sílẹ̀ òun ni àwọn wèrè tí wọn lọ gbé lọ kọ́ntínú tí àwọn oníṣẹ̀ṣe ò báyìí tí ìfimú ìkànnú àwọn wèrè wọ̀nyí kán fi dánrin wọn ní mọ̀ ìtumọ̀ òrìṣà tó ń bá ní nǹkan òrìṣà kí ni ìtumọ̀ òrìṣà ẹni tí òrìṣà ni oríkórí wo ló wá ṣàwọn tó ní kọ́ lọ́ọ́ máa pààyàn kiri à ń wá bá ṣe fẹ́ tún ìṣẹ̀ṣe ṣe. ṣe àwọn abàṣe fẹ́ ṣe ìṣẹ̀ṣe wa ká sọ padà di nǹkan tí àwọn baba ńlá ku bàbá wa ń bọ tọ́ńkẹ́ tọ́ńkẹ́ àwọn wèrè kan dẹ̀ ń padà ń mu wọ́n tún fẹ́ máa kí àwọn èèyàn kúrò níbẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ a ṣì ń bá wọn ní tíátà sọ̀rọ̀ a ṣì ń bá wọn wí àwọn èèyàn ò gbọ́ àwọn wèrè arọ kan tó yẹ kán ti lọ ṣe òòṣà ọ̀pá fún òòṣà ọ̀pá tó wà nínú Ọbàtálá kán ti ṣe fún tipẹ́tipẹ́ bóyá tiẹ̀ rẹ́sẹ̀ rìn á lè mọ̀ túmọ̀ nǹkan tó ṣàjẹ́ ìgbẹ́dẹ̀ múrọ́ ńlẹ̀ ó mú gbẹ́lẹ̀ ó mú gbẹ́lẹ̀ ó ń yí gbẹ́lẹ̀. ẹ gbọ́dọ̀ tó ń pa ẹ gbọ́dọ̀ tó ń pa. ẹyin náà ẹ gbọ́dọ̀ tó ń pa èèyàn kú lẹ́ẹ̀mẹ́ta ó jí lẹ́ẹ̀mẹ́rin. Ah, yk ló ń jẹ́ dj yinka dj yk múlẹ̀ àpàjẹ àpàjẹ lójú <laughs> ló kọ fa. òun ni wọ́n ń kọ sí inú conversation yìí wọ́n ní ẹni tó sọ̀rọ̀ yìí ò ẹ́fà sọ wípé òun ti kú lẹ́ẹ̀mẹ́ta rí nínú gbogbo interview yẹn. yínká dẹ̀ wá wá yínká kọ́ ẹni tó kọ ẹ nírọ̀ yìí yínká tó kọ ẹ nírọ̀ mo mọ̀ pé yínká yìí ló máa kọ ẹ nírọ̀ yínká olórí àwọn olóṣù olóṣù àgbáyé òun ló máa kọ ẹ kò dẹ̀ mọ́. ẹ mọ̀ pé nínú interview yẹn ó dàbí pé wọ́n ti kọ́kọ́ ṣe rìhásà bóyá bí tó ti ṣe rìhásà ló ti sọ gbogbo yẹn wọn ọ̀rá wa rántí ṣe ńgbà tó dé pírátíkà òun náà wọ́n padà sọ yìí ìpò dárúkọ bàbá adéjìbò ó dárúkọ gbá ó ti kú lẹ́ẹ̀mẹ́ta ó padà jí lẹ́ẹ̀mẹ́rin gbogbo yẹn wọn ọ̀tẹ̀ olórí burúkú àrọ̀ kése ìjàpá ti lẹ́yìn òun ò da ẹ̀yìn òun ò da ẹni tó bá ti onínú òun ò da ẹni tó bá ti rẹ́yìn ẹ̀ náà pé inú ò lè da. Ah. ọlọ́run tó da bẹ́ẹ̀ tọ́lọ́run bá kàn ṣe nǹkan fẹ́ lómi a máa wo pé ká ló ṣe because ó ti mọ̀ pé tó bá pé ó máa ba ayé jẹ́ ṣe bóun ló já rọ ló ń bà ló ń ṣèṣekúṣe yìí tó bá wá pé kọ́. èyí wo rọtí yínká pa yínká téèyàn bá sọ fún ẹ yínká téèyàn bá sọ fún ẹ yínká rọ téèyàn bá sọ fún ẹ yí pé èèyàn ti kú lẹ́ẹ̀mẹ́ta òun jáde lẹ́ẹ̀mẹ́rin wàá dé gbọ́ wàá dé gbà ah, yínká nílùú wo nìyẹn ti ń ṣẹlẹ̀ nínú pépà wo ló gbé ìròyìn wo ló gbé Yínká. ó kú lẹ́mẹ̀ta kò dẹ̀ jí lẹ́mẹ̀ta yẹn ẹ̀mẹrin ló wá jí ah! pépà wo ló gbé ńgbà tó kọ́kọ́ kú kú àkọ́kọ́ ikú ẹlẹ́kejì ikú ẹlẹ́kẹta pépà kankan ò dẹ̀ gbé ìròyìn kankan ò dẹ̀ gbé kò dẹ̀ sínú ìwé ìtàn Yínká Yínká sórí ẹ̀dẹ̀ ti torí ẹ̀ pé ṣá ọmọ tó ń sọ ṣé ń ṣe pé ohun tó ń ṣe ẹlẹ́sẹ̀ ti wọ́ sí ẹ lágbárí ṣé ti wọ́ sí ẹ lọ́pọlọ ni. níbi wọ́n ti wà láì ṣé ẹsẹ̀ tó tó tí ẹsẹ̀ tó mi ẹ ti gòdànù ṣé ọkọ mi ọpọlẹ náà ti ń gòdànù ni. ó ń gba ẹsẹ̀ lọ ni. ó kú lẹ́ẹ̀mẹ́ta ó jáde lẹ́ẹ̀mẹ́rin ní ìlú wo nìyẹn ìtọ̀ òde gbé pépà òde gbé rí níwùsù ògbé rí yín ká èmi tiẹ̀ sọ pé ẹ̀ tó láti báwo lẹ ṣe máa bú ṣẹ̀ṣẹ̀ kò sẹ́ni tó tó láti bú ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn tẹ́yìn bá gbà máa gbà. mi ò sọ̀rọ̀ níbi ìṣẹ̀ṣe rárá rárá fún tí n bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi tí mo fi train tí wọ́n fi kọ́ mi èèyàn kọ́kọ́ kò sí bó ṣe ló jẹ́ onígbàgbọ́ tó o kò sí bó ṣe ló jẹ́ mùsùlùmí tó àbí kìrìsẹ́nì tó bíbélì nìkan sọ pé wàá fi ti késàrì fún késàrì tí bá fẹ́ bẹ̀rẹ̀ ètò mi màá ní ṣé ń gbọ́ onílé ẹkú ilé ìrọ̀lẹ́ ẹ̀ mo gbọ́dọ̀ pé má bàa sílẹ̀ tó sákẹ́ òṣùpá ni má lò ní ìfọ̀ ìfà olùsúnwà ìfà so gbogbo tó ń sọ yẹn àkọ́sórí tó ká sórí àkọ́sórí tó kọ́ sórí yẹn ni ti késárì àkọ́sórí ìbálẹ̀ àrùn ìbá kíní kan kíní kan kíní kan tó àkọ́sórí tó kà yẹn èyí tó kà nínú ìwé DJ Ọdúnjọ tó wá ń kà jáde màá kọ́ fi ti késàrì ìwọ náà wo bó ṣe sọ̀rọ̀ jáde lẹ́nu náà ta ni késàrì ìran bàbá ńlá bàbá rẹ ni késàrì mo bi ẹ́ léèrè ni ta ni késàrì màá kọ́ jáde màá kọ́ sọ pé o ti ti késàrì òfun késàrì ta ni késàrì yín ká. gẹ́gẹ́ bí ohun tí wọ́n ń sọ bí èrò àti òròyé tiwọn lórí ọ̀rọ̀ Dr. Yinka Ayéfẹ́lẹ́ náà ni ẹ ti gbọ́ ká mú wá fún yín yẹn ṣùgbọ́n tú gbogbo ẹ̀ lọ torí mo fẹ́ káde tèyí lẹ̀ tèmi ni wípé tírú ètò tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tí wọ́n ṣe yẹn tí mo lérò kó yẹ kó tọ́ òun ni pé kí àwọn agbófinró kí wọ́n ṣe ìwádìí àti ìtọpinpin wọn lórí ọ̀rọ̀ yẹn kí a lè rí di òtítọ́ àti òdodo ká lè rí di òtítọ́ àti òdodo gbogbo ọ̀rọ̀ yìí ọwọ́ àwọn agbófinró ni èmi ló rò pé ọ̀rọ̀ kù sí láti ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ mo sì nígbàgbọ́ pé àwọn náà ọ̀rọ̀ yẹn yóò ti dé àrétígbọ́ tàbí àrọ́wọ́tó iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ mo mọ̀ wípé wọ́n ti máa gbọ́ kódà ó ṣeé ṣe kí wọ́n ti rí prógrámù yẹn gan tó wá jẹ́ pé wọ́n rí i wọ́n ti gbọ́ wọ́n ti rí i tó tọ́ tí mo lérò pé yẹ òun ni pé kí wọ́n ṣiṣẹ́ ìwádìí àti òfin tó tó lórí rẹ̀ kò jù bá lọ gẹ́gẹ́ bí ohun tí mo ní láti sọ lórí rẹ̀ ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ ká mọ èrò tiyín àti ìwòye tiyín gan lórí ọ̀rọ̀ yìí àkọ́kọ́ lórí ètò yẹn gangan ẹ̀kejì lórí àwíjàre tí Dr. Yinka Ayéfẹ́lẹ́ tí wọ́n padà ṣe sọ fún àǹtí Yinka twenty ẹ̀ẹ̀kẹta lórí bí àwọn oníṣẹ̀ṣe kan bí wọ́n ṣe rí ètò yẹn gẹ́gẹ́ bí ìṣètò tàbùkù ìṣẹ̀ṣe àkọsórí ìbálẹ̀ àrùn ìbá kíní kankan kankan kankan tó àkọsórí tó ń kà yẹn ètò kàdúnúwe dj ọdúnjọ tó wá ń kà jáde màá kọ́ fìtìkẹ́sárì wọ́n náà wo bó ṣe sọ̀rọ̀ jáde lẹ́nu náà mẹ́sẹ̀jì tẹ́lẹ̀ àwọn ọ̀sán ṣe sí wa ìran bàbá ńlá bàbá rẹ ní kẹsàrì mo bí ẹlẹ́rẹ̀ ni. ká sì jẹ́ ìtàkùnmọ́tàbà máa fi ránṣẹ́ ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀làgbára ẹ̀yin tẹ̀ ti subscribe ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ sì tan notification bell àgbọ̀nrán mi létí tó wà nísàlẹ̀ fídíò yìí kẹ́ ẹ láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín ẹ má gbàgbé láti bá ní pín ẹ bá ní ṣíà rẹ kó ní káàkiri àgbáláyé Facebook eh, ah. X TikTok Instagram ah. WhatsApp YouTube Facebook bá ní pín kó káàkiri àgbáláyé ẹ ṣé o àdúpẹ́.